الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أفي يمين مولي أسي lórí gbogbo àwọn oore rẹ̀ tí ó ṣe fún wa sọlọ́mà sọ́fánà ọ̀tàlá kí musa ṣe àlékún àwọn oore náà àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíà muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó bá anábíà muhammad kí ó bá gbogbo àwọn sọ̀hábà pátápátá àti gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà tí wọ́n gbé kalẹ̀ àti gbogbo wa ní ọkùnrin àti obìnrin bákan náà abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kí o ṣe àlékún àgbóyè ẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa nínú Ramadan ni àwàbá àwọn iṣẹ́ olóore tí ó jẹ́ nǹkan àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́nà wa kún mẹ́fà fún wa ṣe. ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí à ń bá lọ nínú tírà al-Qawa'id al ti sheikh muhammad bin abdulwahab a ti kà fúnra wa ìpìlẹ̀ méjì nínú àwọn ìpìlẹ̀ mẹ́rin tí a fẹ́ kó yé wa nínú tírà yìí ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ìpín ní àwọn kèfèrí nígbà tó lọ́n gbá níbi àwọn fúnra sọ́lọ́n dìde àwọn tó bá láyé táwọn ìbá bí wọ́n pé ta ló dá wọn àwọn ló ń lọ́wọ́ bá ní tani ń ṣe jẹ mu fún wọn lọ lọ́wọ́ bá ní nítorí bẹ́ẹ̀ ilé yóò sọ wọn di mùsùlùmí yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kẹfìrí tó bá nígbàgbọ́ sílé nìkan ọlọ́run ló dá wọn òun ni ń ṣe jẹ mu fáwọn tí wọn wàá jọ́sìn fún ẹnu tí wọ́n gbà yóò sọ wọn di kẹfìrí kò sọ wọn di mùsùlùmí bákan náà òkú ẹlẹ́ẹ̀kejì tí a bá ṣàlàyé fún wa nípa àwọn kẹfìrí yìí tí anágbàpọ̀ lọ́run ló dá wọn tí wọ́n sì wọ́n ń sin àwọn nǹkan míì lóníranran tó bá bí wọn pé àwọn nǹkan tẹ́ ń jọ́sìn yìí fún yìí kéré tẹ́ ń sìn wọ́n wọn láwọn ò jọ́sìn fún wọn gbogbo táwọn ń ṣe yìí àwọn ń ṣe láti fi súnmọ́ lọ́run gbogbo táwọn ń ṣe fáwọn nǹkan yìí àwọn ń ṣe láti fi wá sípè wọn ní lọ́dọ̀ ọlọ́run ìyẹn pé ní tí ń bọ òkè yóò ní òun ò jọ́sìn fúnkẹ́ o gbogbo nǹkan tó ń pa sídìí rẹ̀ yìí gbogbo pípé tó ń pè ìforíkanlẹ̀ tó ń ṣe òun fi ń ṣe àtẹ̀gùn ni ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ajé kó yẹra pé ní ìjọsìn ni wọ́n ń jọ́sìn fún wọn tó gbogbo ẹni tó bá gbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan míì tó ní nǹkan lòún wáyọnu rẹ̀ àbí kó bóun jẹ́ aláṣípẹ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan làánì sìn tó lọ́nà ti gbé lánàá tá a fi sìn wọn kalẹ̀ ní tá a bá sì fi sọ lọ́run àìgbé fún nǹkan míì mọ́ kódà kó já nàbí ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sí nǹkan kò lẹ́tọ̀ọ́ ká forí balẹ̀ fún kò lẹ́tọ̀ọ́ kí a pa nǹkan fún ká tó wá sọ pókè ká tó wá sọ kódò yẹn pé gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yìí tán ní nǹkan yẹn ni ó sàn wọn ọlọ́run náà ní ìjọsìn nǹkan yẹn gẹ́gẹ́ náà ń jọ́sìn fún kì ṣe ọlọ́run àìsàlàyé àwọn ìṣìpẹ̀ kì ṣàǹfààní lọ́dọ̀ ọlọ́run àtọ kọ̀ǹdíṣàn tó wà fún àtàwọn ètò òní sáǹfààní ẹ̀wá lẹ́yìn àlùkọ́ ìdàtò sáàlìfà tí a ti mọ̀ àbàrọ̀ lẹ́nu bàbá ń ṣàlàyé fún wa ń bẹ̀ pé ní annanabiya sallallahu alayhi wa sallam zahara ala unasin mutafarriqina fi ibadatihim wa ni anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa nígbà tí ọlọ́run bọ́ bá àlékè ọlá gbèdìde ó jáde láàrin àwọn èèyàn kan tí wọ́n ń jọ́sìn fáwọn nǹkan oríṣiríṣi ìyẹn pé àwọn èèyàn tó pọ̀ lóníranran tí nǹkan tí wọ́n ń jọ́sìn fún náà pọ̀ lóníranran wọ́n ń jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ṣùgbọ́n nǹkan ní ìṣẹ̀yọ̀ kan báwọn èèyàn yìí ní ìṣẹ̀yọ̀ kan wọ́n ń jọ́sìn fáwọn nǹkan tó pọ̀ lóníranran lóríṣiríṣi torí pé ní tá a bá láwọn ẹlẹ́bọ kì í ṣe nǹkan ẹyọ kan náà ni wọ́n fi ń ṣẹbọ sọ́lọ̀ nǹkan tó pọ̀ ni. ìyẹn ni ọlọ́run bá subhanahu wa ta'ala ti ń sọ fún wa nígbà tí ànábì Yusuf alayhi salam ti ń ṣe nàṣíyà fáwọn tó bá lẹ́wọ̀n ara ti ń sọ fún wọn gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣàlàyé rẹ̀ fún wa náà ni pé ní àrùbáàbùn mutafarriquna khayrun amillahul wahidul qahhar ṣé àwọn àrùbáàbù mutafarrikun àwọn olùjọ́sìn àwọn kàtí ẹ tó gbà pọ́n ló da yín tẹ́ ń tó ń jọ́sìn fún yìí tó pọ̀ lóníranran yìí sóun ló dáa ni amilu wahid abọ́nà ọba kan ṣoṣo ọlọ́run ọba olùjọ́sìn fún kàlùwáhid alqahar ọba kan ṣoṣo ọba tó jẹ́ pé òun náà ní ìkápá gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀ anabi yusuf jẹ́ kó yẹn pé ní ntẹ́yìn jọ́ fún olópọ̀ rẹ olóyìn rẹ ni ẹni tí ń bọ gi ẹni tí ń bọ kè ẹni tí ń bọ ògùn ẹni tí ń bọ ya onírànràn ni sẹ́yìn lámà tẹ̀lé ni àbọ̀ náà wọn bá kan ṣoṣo tó dá wa tó yẹ pé òun náà ló ní agbára lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí fi ń yé wa pé táwọn èèyàn ń jọ́sìn fún mọ̀tàfà rẹ̀ kú onírànràn ni wọ́n yapa wọ́n pọ̀ nígbà tánàbí wa mọ̀ṣọ́dà sọ́lá ń tọ́lọ̀ ń gbèdìdì ìṣesí tó bá àwọn èèyàn yé pé tábà ló bá àwọn èèyàn tó ń ṣẹbọ yẹn pé tí wọ́n fi ń ṣẹbọ pọ̀ lóníranran ni. èèyàn ti lè ṣe nǹkan oníranran kò tẹ́ wọn lọ́rùn torí pé tí kálukú ń fẹ́ ó yàtọ̀ sí rárá wọn. ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú alukur'an nínú suratu zuwar ọlọ́ni dọ̀rọ̀bà Allahu mathalan ọlọ́run ṣàpèjúwe èèyàn kan tó láwọn ọ̀gá mútaṣà kìsùn tó pọ̀ tí wọ́n tún wá gbọ́ra wọn yé tó láwọn ọ̀gá tó pọ̀ nkálukú náà ló ti fẹ́ẹ́ tẹ́ lọ́rùn lásìkò kan náà àsìkò tó lè bá ní bá ń gbómi ilé òní bá ń lọ wá ilé yóò ní bàǹkì nǹkan báyìí lásìkò kankan náà ọlọ́sàpẹ̀júwe irú èèyàn bẹ́ẹ̀ wà rọ́jùlá sálámà lè rọ́jùlẹ̀ àti èèyàn míì tó yẹ pọ́ ọ̀gá kan ṣoṣo lòun ní ọ̀gá kan náà ní í sìn nígbà tó bá rán ní nǹkan yóò mọ̀ pé léèlò ni kò ṣe tó bá ṣe tán ni ó tó sọ fún ìfún ta ni ó rí ọ̀gá rẹ̀ tẹ́ lọ́rùn náà méjèèjì ọlọ́ọ̀ni aliester ìyá ni masala sáà méjèèjì jọra wọn sáàtì déédé báyìí ìyẹn pé àlè fi wéra wọn ẹni tí ń sọ ọlọ́wọ́n bá nìkan ṣoṣo ipò ọ̀gá kan náà ló wá rí fún náà lọ́lọ́wọ́ bá ọba alikiola àtẹni tí ń sin àwọn òòṣà tó pọ̀ tí ń ṣẹbọ a lè fi wọn wéra wọn. tó àwọn kèfèrí tọ́lọ́ ní kí anábẹ́ amọ̀fọ̀tọ̀ sọ́lá tó bá láyé ńgbà tọ́lọ́ ń gbé dìde mutafarriqina wa mutafarriquna fi ibadatihim oríṣiríṣi ìjọsìn ni wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ni wọ́n ń sìn ni wọ́n ń bọ̀. minihum minihum man ya'budu al-mala'ika ààrẹ wọn tó jẹ́ pé ní màláìka làwọn ń sìn làwọn ń bọ̀ kódà rí àwọn kẹfìrí gbàùn tí wọ́n sọ pé ní al-mala'ikatu banatullah pé màláìka náà làwọn ọmọ obìnrin ọlọ́run tòyẹ pé ní màláíkà ẹ̀dá ni wọ́n tí ọlọ́run bá sọ́nà wa tààlà dá wọn látara àmọ́lẹ̀ ọlọ́run ò bí wọn yóò bí yóò ṣe lọ́mọ náà àwọn èèyàn náà ni ò nínú màláíkà torí pé làmú yẹ́lìdì wà làmú yòówù láti ẹni tí ò bímọ tí wọn àbí lọ́lọ́run ẹ̀dọ̀ ọlọ́run làwọn náà ṣùgbọ́n ká wá wọn pé sọ́kùnrin ni wọ́n àbóbìnrin kò sí mọ̀ kankan fún wa ń pa àyùn ọlọ́run ò sì sọ fún wa àìsí nímọ̀ ń pa eléyìí kì í sàdékù fún yẹn nínú ẹ̀sìn àìróyìn mọ̀lẹ́kà pọ́kùnrin ni wọ́n àbóbìnrin. ara àwọn tí wọ́n ń bọ àwọn mọ̀láìkà lásìkò tọ́lọ́ ń gbé anábíà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ń gbé dìde. wa minhum man ya'budu al-anbiya ara àwọn tó yẹ pé ní àwọn ànábì ọlọ́run làwọn tó yàn láàyò pa wọn mọ̀ ọ́ bọ́ ànábì tọ́lọ́ ń gbé dìde láti wá ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn. bákan náà lápèjúwe bí àwọn àwọn nàṣọ́ra bí wọ́n ṣe ń ṣe lénìí ìyẹn pé ó ti wà nù lànà wọn ti pẹ́ ó ti wà nù lànà wọn ti pẹ́ tí wọ́n mọ̀ bọ́ tí wọ́n mọ̀ pànẹ́bí ọlọ́run pàpọ́ lè ṣe nígbà tó lọ́n gbà nẹ́bí dèdè àárínú àwọn tó yẹ pé wọ́n láwọn èèyàn kan èèyàn rí ni wọ́n àwọn làwọn máa bọ́ ìpínlẹ̀ ló ti fa ẹbọ láyé ànábì wa Nuh alayhi salam bí ẹbí ọlọ́run subhanahu wa ta'ala ti sọ̀rọ̀ wọn fún wa nígbà táwọn ẹni rì kan lọ tán wọn bẹ̀rẹ̀ sí í bọ wọn. wa minhum man ya'budu al-ashjara wal-ahjar bákan náà nínú àwọn èèyàn táwọn ẹbí bá ń gbà tọ́lọ̀ ń gbé dìde àrínà àti wọn bọ igi tí wọ́n nìgì kan tán rí bí ìgbàlẹ̀ tán mọ́ lọ́bẹ̀ kí tó nǹkan bá fẹ́ já wọn ṣe àfi káwọn dé díẹ̀ bóyá kan lọ pa nǹkan síbẹ̀ ni bóyá kan lọ tọrọ nǹkan lọ́wọ́ rẹ ni bóyá kan lọ jẹ́jẹ́ lọ́dọ̀ rẹ ni ìwọ̀n ìtàn ṣe bẹ́ẹ̀ wá. wal ahjaro ara wọn míì tó jẹ́ pé òkúta ní tiwọn òkúta níbi òkè kan ẹ̀já lọ tọ́ nǹkan síbẹ̀ ẹ̀já lọ pa nǹkan síbẹ̀ ìjà lọ forí balẹ̀ fún ìjà lọ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ànábì bárò àwọn èèyàn tó ń ṣe léyìn náà nígbà tó lọ́n gbé dìde. wa minhum man ya'budu shamsa wal qamar àtàrà àwọn tó yẹ pé ní oòrùn àti òṣùpá làwọn ń bọ oòrùn yìí ẹ máa pa nǹkan fún oòrùn ni ẹ máa forí balẹ̀ fún so gbogbo àwọn eléyìí náà ìgbólóhùn kan náà ló kó gbogbo wọn jọ pé ẹlẹ́bọ ni wọ́n yẹn ni tí a bá fi bẹ̀rẹ̀ pé àwọn èèyàn táwọn ẹbí bá ń jọ́sìn fún nǹkan tó yàtọ̀ oríṣiríṣi ṣùgbọ́n gbólóhùn kan láti kọ́ lé báyìí gbogbo wọn ẹlẹ́bọ ni wọ́n. waqatalahum rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam nígbà táwọn ẹbí wà dìde ogun kò dìde fáwọn tó ń bá tó bọ igi kó fún wọn tó ń bọ òkè lẹ̀ kò dé fún wọn tó bọ òkè kó fún wọn tó ń àwọn màláíkà lẹ̀ gbogbo wọn lànà yóò bá jà gbogbo yín lẹ́lẹ́bọ wàlámù yóò farriq bainahum ànábì ò sòǹpìnyà láàrin wọn so eléyìí nínú tí bàbá fẹ́ ká gbọ́ yé ní pọ́ìntì ló lágbára tó fẹ́ ká gbọ́ yé níbí òun náà ni pé gbogbo ẹni tó bá ti ń ṣẹbọ náà ni ó máa jẹ́ lẹ́bọ ṣùgbọ́n ká ní àwọn tí wọ́n ń pe àwọn èèyàn dáadáa tó ti lọ ẹni ọlọ́run làwọn ń pè àwọn èèyàn ṣe bọ̀gìbọ̀pẹ̀ torí pé tó ń jẹ́ ẹbọ kọ́ídà tá a fi gbé kalẹ̀ náà ni pé kullu ma yu'badu min dunillah gbogbo tó bá ti ń sìn ní dẹ́yìn ọlọ́run tó yàtọ̀ sọ́lọ́run náà lẹ́bọ láti ń ṣẹbọ nu. kódà kó jẹ́ ní rí ẹ̀rí sàwa kana malakan muqarraban kódà kó jẹ́ ànábì ọlọ́run tó súnmọ́ ọlọ́run táwọn yẹn ń pè. àwọn nabiyyan mursalan àbí kó jẹ́ ànábì ọlọ́run tọ́lọ́run kan nǹkan wá ń pẹ́ ẹja máa pé ká máa tọrọ nǹkan lọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sọ́ra ti ń ṣe lẹ́yìn. àwòrán jù làwọn sọ̀rọ̀ lé àbẹ́yìn rẹ̀ kan ká ẹ̀rí kan náà sọ ábà rẹ̀ ní ẹja máa pọ́ kọ rẹ̀ ká máa wárí fún. àbí máa pọ̀ gbogbo gbogbo ẹ̀ pátá náà lẹ́lẹ́bọ̀ kò ń sẹ́ni tí ń bọ́gi bọ̀ pẹ̀lú kan ìyẹn ló fà nígbà tí anabi àwọn sálá tí ó jájà àwọn ẹlẹ́bọ pé kọ́lọ́n gbógun tiwọn kò bá a máa lórí àwọn tó ń bọ igi kò máa lórí àwọn tó ń bọ òkè gbogbo àwọn tó ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ lànàbì gbogbo ti torí gbogbo wọn náà lẹ́lẹ́bọ. wàdẹ́lílù qawluhu ta'ala ẹ̀rí eléyìí ni pé ànábì ò dẹ́nì kankan sí nínú ẹ̀ tó ń ṣẹbọ ẹlẹ́bọ náà ń gbogbo yín òun lọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala tọ́lọ́ ni wa qatiluhum gbogbo àwọn tó bá ń ṣẹbọ yìí náà ni ọgbógun tì gbogbo ẹni tó bá ti ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ní kọ́ ọgbógun tì hatta la takuna fitna tí òfin ní sí fìtínà lórílẹ̀ mọ́ fìtínà wo ló wà lẹ́tẹ̀lẹ̀ òun náà ní àṣírìkù wọn lẹ́bọ yí lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfa ẹ̀sìn ìyẹn pé tí òfin ní sí ẹbọ lórílẹ̀ mọ́ torí kò sí fìtínà tó wà ńlẹ̀ jẹ́ bọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá ń ka fìtínà wọn ló tóbi jù táwọn bá yín sí wọn ni à fìtínà coronavirus ni torí pé wàhálà ti ń bá gbogbo ayé jà ní bẹ́ẹ̀ ni fìtínà ni ṣùgbọ́n tó tó fìtínà ẹbọ ẹbọ ni fìtínà tó tóbi jù ń làbòsí tí àbòsí kan ò tó ìbọn náà bá sùfàánà wa ta'ala bó ti sọ nínú ọ̀rọ̀ Luqman nígbà tí ń ṣe wá àti fọmọ rẹ̀ pé ya bunay la tushrik billah inna shirka la zulmun azim ilé ọmọ mi má ṣẹbọ sọ́lọ́n torí pé bọ́ ti ṣe òun làbòsí tó tó ó ní àbòsí tó tóbi jùlọ lórílẹ̀ kò sábòsí tó tó ọlọ́run bá sọ́nà wa ta láǹpà níbi láṣẹ pé gbogbo kèfèrí yìí náà ní ọbàjà ní ọ̀nà ọ̀tàkù hatta la takuna fitna tí fìtínà ẹbọ ò ní fi ṣẹ́kù lórílẹ̀ mọ́ torí pé ntọ́lọ́run kórìíra ni ntọ́lọ́run pa ànábì láṣẹ rẹ̀ ó sì jáṣẹ fún gbogbo àwa àlè ó mọ rẹ̀ pé gbogbo ohun tí ń jẹ́ràn ẹbọ táwọn èèyàn ń ṣe la gbọ́dọ̀ gbógun tì tí òfin ní ṣẹbọ lórílẹ̀ mọ́ nǹkan wá ní àwọn eléégún nìkan náà lẹ́lẹ́bọ ṣùgbọ́n tábà takọ ẹni tí ó lóun pé nìyá sí ń ni ó gbà wọn lẹ̀ níta tán tán pẹ ní ọlọ́run àwọn tán sin ọlọ́run tán pẹ ní ọlọ́run ni wọ́n ń takò bẹ́ẹ̀ ni ẹni tó ti pè yẹn náà tó ní ẹni eré kan ló ń pè àtẹni tó bọ̀ gun ìkẹ́kẹ́ pọ̀ kánà náà jọ ń ṣe torí pọ́n fọlọ́n ọba ọba àlekè ọlá tó ní àpè òun lẹ̀ àná ń pè nǹkan mi ọlọ́run wàlá àtẹ́dẹ̀ ọ̀húnmá àlọ́ ìlà àkàrọ̀ ẹ gbọ́dọ̀ pé nǹkan mi tó yàtọ̀ sọlọ́run ọba tọ́nà ọba ọba àlekè ọlá tí ó sọ fún wa nù gbogbo ẹni tí ó bá ti ń jọ́sìn fún nǹkan mi tí ń pe nǹkan mi tí ń pa nǹkan fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ náà lẹ́lẹ́bọ tábàlà ń takọ lẹ́bọ gbogbo wọn náà làgbọ́dọ̀ takò gbogbo náà làgbọ́dọ̀ gbógun tì ní òfin ní ṣẹbọ lórílẹ̀ mọ́ ọkọ̀ tìlú hùn ọlọ́npá anábì láṣẹ àṣẹyí tí ń jáde fá ẹnìkọ̀ọ̀kan wa náà kí náà ṣe náà kí bá wọn jà gbógun tì wọ́n hátà látàkùn náà fìtìnà tí òfin ní ṣẹbọ ńlẹ̀ mọ́ torí pé ń tọ́nà òfẹ́ mi. wọ̀yàkúnà dínú kó lóhó lélá tẹ́sí ó fi wá mọ́ gbogbo tá a máa ṣe nìkan náà là á máa sìn àní àní lógun àní rí ẹlẹ́yọ̀ àní rí bọ́ abòkè àní lọ́sùn bákan ọ lẹ̀ ní náà torí pé ni ẹ̀ táwọn náà ń ṣe ọlọ́run ní apànẹ́bí wọn gbogbo wọn pátá náà lẹ́lẹ́bọ gbogbo wọn pátá náà ni ọlọ́mọba sùfàánà wàtàlá ní agbógunti fàínì ntàhàwò tọ́ba jáwọ́ fàínà lọ́ọ̀hà bímọ yàmàlú náà basir gbogbo tí wọ́n ń ṣe níṣẹ́ náà lọ́lọ́mọba sùfàánà wàtàlá ní orí ìpè tọ́ba jáwọ́ tí wọ́n náà tán náà ṣe dáadáa ọlọ́run ní dùn wọn dáadáa dáadáa tí wọ́n bá ṣe so eléyìí ni áyà tí bàbá fi ìdí rẹ̀ múlẹ̀ pé àní gbogbo wọn ọlọ́run ní kánábì tako káwárẹ́ nìkan lè ní kó ní àwọn akọrin yóò ń tiwọn tiwọn yàtọ̀ torí pé ọlọ́run náà làwọn náà ń pè tó ti mọ̀ pé à ń pe ànábì ọlọ́run wọn ọlọ́run ni wọn náà ń sìn àwọn ẹlẹ́sìn kejì àwọn yàtọ̀ sáláwo wọn yàtọ̀ sí léegun àwọn ògbégún kẹ́dẹ́gún borí mi ṣùgbọ́n tá a bá wò pé kí ni tí wọ́n ń ṣe sọ́lọ̀ làwọn náà ń ṣe fún àrípọ́lọ́ ń kọ́ ìyẹn làwọn náà ń pè so ní aspect yẹn ẹjọ́ ìṣẹ̀bọ̀ ni torí pé àwọn tá à ń pèlé ní eégún náà eégún wọn náà yàtọ̀ síra wọn àwọn tó ń bọ nǹkan míì náà tó ń bọ náà yàtọ̀ síra wọn ṣùgbọ́n pé tá a kó gbogbo wọn pò tá lẹ́lẹ́bọ ni wọ́n torí pé sápọ̀ lọ́hùn ọlọ́run kan náà ń ṣe nǹkan pè níjọ́sìn fún bẹ́ẹ̀ náà làwọn akọrin yóò náà pẹ̀yẹ pé tán pé yàtọ̀ sẹ́lẹ̀bọ náà ni ó yàtọ̀ sáláwo ni ṣùgbọ́n àwọn náà ò pe ọlọ́run ọba ọba àlekè ọlá ẹ̀dá ni wọ́n ń pè so tá a bá ní à ń gbógun tẹlẹ́bọ à ń tako ẹni tí ń sin orò àyí pé ní ẹni tí ń pàdébí wa Ìsá ní àwọn akọrin yóò àwọn náà ò kúrò níbẹ̀ tá a bá ní káyọ̀ yẹn mọ́ ṣẹbọ mọ́ kí wọ́n pe nǹkan míì mọ́ àá fún kọrin yóò náà torí pé ní ìlànà kan náà ni wọ́n wọ́n jọ ń rìn bàbá lẹ́yìn eléyìí lọ́wọ́ wá mú àwọn àpèjúwe kọ̀ọ̀kan wá fún tí àwọn èèyàn ń jọ́sìn fún yìí tọ́lọ̀ ní kánábì wa takọ̀ bó ti bá wọn láyé tí wọ́n ń ṣe wọ́n má pèjọ wá mú àwọn ẹ̀rí wá nínú alukur'an alkarim láti fi báàkì ọ̀rọ̀ wọn yìí. náà nínú àyè tí bàbá mú àbánuwà dalilu malaika ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n kọ́ mọ́ wa pé àwọn màláìkà táwọn èèyàn ń jọ́sìn fún tánàbí bá wọn láyé ọlọ́run ní kánàbí takùn wọn lórí ẹ̀ kálímọ̀ pé gbogbo ohun táwọn èèyàn ń ṣe ń gbà wọn lọ́nà bá sùfánà wa tààlà nípa ànábì láti pé aláwọn nǹkan yìí ọgbọ́dọ̀ takùn wọn ní ọgbọ́dọ̀ takùn wọn ní torí pé nǹkan míì ni wọ́n ń jọ́sìn fún kí è ṣe ọlọ́run ọba ọlọ́ni wàláyà múrọ̀kùn ànábì ò pa yín láṣẹ ọlọ́run ò fi ran yín ọlọ́run ò fi ran pé kó pa yín láṣẹ pé à ń tẹ́tẹ́kì lórí mẹ́la ìkàtà wa nàbí yìí ní àrùbáàbá pé kẹ́ ẹ mú àwọn màláìkà àwọn ìránṣẹ́ ọlọ́run tó lọ́wọ́ bá rán tọ́lọ́ ni wọ́n yìí ṣe lọ́hùn tó yẹ pé ntọ́lọ́run bá pa wọ́n láṣẹ ni wọ́n ń ṣe àwọn náà ń tẹ̀ láṣẹ ọlọ́run bá ní ìránṣẹ́ ọlọ́run ni wọ́n jẹ́ ọlọ́run pa yín láṣẹ kẹ́ ẹ mú àwọn màláìkà yìí wọn nàbí yín àtàwọn ànábì ọlọ́run kẹ́ ẹ mú wọn ní àrùbáàbà Elédùmarè tẹ́wọ̀n kẹ́ Elédùmarè gbà wálẹ̀ o táńtà lẹ́ ń pè wọn ní ah, màláìkà Jìbìrìlù ni tálẹ́ ń pè màláìkà Míkáílù ni òun làwa ń jọ́sìn fún òun làá fi ń súnmọ́ lọ́hùn ọlọ́run ní òun ò pa yín láṣẹ eléyìí òun ò sì ránẹ́bì kó wá pa yín láṣẹ pé ẹ máa pè màláìkà ọlọ́run pa yín láṣẹ lé yẹn pé àyà yìí ń tako àwọn tó ń bọ màláìkà tó ń pè é áńgẹ́lì kan làwa tó ń jọ́sìn fún torí pé àwọn ni àyànfẹ́ ọlọ́run àbí lẹ́nu àwọn kẹfẹ́ pé àwọn ni ọmọ ọlọ́run ọlọ́run ò bímọ kò sì gbéjọ sí ìfẹ́ nìkan pé kí n máa ṣe fún gbogbo ẹni tó bá ti ṣe fún nǹkan míì tó yàtọ̀ tọ́lọ́run tó wá lóun fi ń súnmọ́ nǹkan oníjọ́sìn fún ọlọ́run sì ní gbà lọ rẹ̀ ọlọ́run jẹ níyà tábà ń pé olùjọ́sìn fọlọ́run ẹni ò sínú wọn ọlọ́run kílẹ̀ eléyìí pé àwọn ah, mọ̀lẹ́kà tẹ́ ń sìn o kò sẹ́ni tó pa yín láṣẹ rẹ̀ nítorí bá ti pààyàn láṣẹ téèyàn bá ṣe jẹ́ mọ́ a rí i pé eléyìí ṣe ìjọsìn èèyàn wé ṣe àsìkò rẹ̀ ní káyí pé owó ló fi ṣe ó sọ owó nù ní káyí pé ní agbára kan ló ṣe agbára tọ́lọ́run fún un pé kó lò síbi tó dáa ó lò síbi tí ò dáa ìyẹn lẹ́yìn lómi tó yẹ pé ní gbogbo kìràkìtà rẹ̀ ibi tọ́lọ́run fọwọ́ sí ni kò ní í gbẹ̀sán kankan bẹ́ẹ̀ kódà bóun rò pé dáadáa lòun ṣe inú wọn lọ́nà sọ̀rọ̀ ròyìn wọn pé ní alladhina dalla sa'yuhum fil hayati dunya àti gbogbo kìràkìtà wọn tán ṣe àtàyé náà ló ti sọnù ló ti dànù ló ti ṣòfò wọ́n mú yahsabuna annahum yuhsinuna sun'a wọ́n mú yahsabuna annahum yuhsinuna sun'a yuhsinuna sun'a àwọn máa rò pé ní ah, ah, bẹ́ẹ̀bẹ́ẹ̀ làwọn ń ṣe dáadáa làwọn ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo ohun tí wọ́n ń ṣe iná ló ti dànù ìyẹn pé ní ẹni tíṣẹ́ rẹ̀ ṣòfò tí ó pòfo tí ò ní jèrè ẹni àkọ́kọ́ nu wọn náà lẹ́lẹ́bọ̀ torí pọ́n náà ò ní gbà lọ́wọ́ rẹ̀ kódà bó ń rò pé tí òun ṣe ó dáa sọ́nà jẹ́ kó yá ń bi pé ah, mọ̀láìkà tẹ́ ẹ̀ ń jọ́sìn fún o kò sẹ́ni tó ràn yín tẹ́ ẹ̀ jọ́sìn fún mọ̀láìkà àìpẹ́ tó bá lóun sin mọ̀láìkà lénìí ó ń wéṣe àsìkò ara rẹ̀ ni kódà kó lóun fi súnmọ́ ọlọ́run ọba ẹ̀rìn àwọn náà lọ́lọ́run máa ń ránṣẹ́ irú mikael lápẹjúwe òun lọ́lọ́run fi ètò arísìkí ètò rírọ̀jò òun lọ́lọ́run máa ń fi ràn nǹkan kó máa bọ òun náà ẹni tó bá bọ alimọ́lákù mikael ẹlẹ́bọ ni ó mọ̀ jẹ́ kò ní jẹ́ ni ti ń sin lọ́hùn torípé ọlọ́run rán òun náà ń ṣẹ́ ni kò déédéé jí sí ọwọ́ ara rẹ̀ tọ́ba ń wá rìsìkì ọ̀dọ̀ ọlọ́run lọ́ọ́ ti béèrè kì í sọ̀dọ̀ mikael àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn màláíkà míì tí ọlọ́run bá sùfàánù wa ta'ala tí ó sọ̀rọ̀ wọn fún wa nínú alukur'an àìbọ̀ màláíkà àwọn tánábí bá tán ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kánábí takò al-anbiya wa dalilu al-anbiya àwọn tí wọ́n ń pe ànábì ọlọ́run tẹ́ pé làwọn máa pè tán mú ànábì ọlọ́run lólùjọ́sìn fún ilé báwọn kọrin yóò wí ilé yóò máa yẹ kó yẹ kó bọ́lọ́run ti takàn àtúntàn mọ̀lẹ́kà tó takàn àbọ̀gìbọ̀pẹ̀ lọ́lọ́run ní kánábì wa gbókùtà àwọn akọrin yóò náà tán pé ànábì wa Isa alayhi salam ọlọ́run wa idh qala Isa ibn Maryam lọ nígbà tó lọ́wọ́ bá sọ fún anabi isa ọmọ mariam anta qulta linnas sí wọ lọ ń sọ fáwọn èèyàn ittakhiduni pé ẹ mú èmi wa ummiya ilahayn pé ẹ máa pè mí isa ẹ tún máa pè ìyá mi náà ẹ máa méjèèjì lólùjọ́sìn fún bẹ́ẹ̀ ni pé jésù gbà ọ́ lẹ́lẹ́ tó máa pè ó náà min tí èdè pọ́lọ̀ lọ ni ká máa pè sí wọ́n lọ sọ eléyìí fún ọmọ bàtà fún wa tààlà sọ̀rọ̀ ń pa ànábì wa Ìsá fún wa nínú suratul Baqara pé wọ́n lọ sọ ànábì Ìsá sọ̀rọ̀ gbọ́dọ̀ ń fẹ́ kó jẹ́ ìdójú ti fáwọn nàṣọ́ra tó ń ànábì wọn sọ̀rọ̀ pé subhanak mímọ́ rẹ̀ ọlọ́run bá ma qultu lahum illa ma amartani bi. wọ́n sọ kankan pa mí láṣẹ àní ẹ̀bùdùn lọ àárọ̀ bí ìwà rọ̀ bàkùn mi olùjọ́sìn tèmi tó dá mi náà ni ẹ máa jọ́sìn ni ẹ máa pè olùjọ́sìn mi náà ló dẹ́yìn náà ìtumọ̀ pé bẹ́yìn ṣe jẹ́dà lèmi náà jẹ́dà mo kàn jáde bí ọlọ́run tó rán ẹsẹ̀ ni ṣùgbọ́n ẹ̀tọ́ ìjọsìn ń ní di kílẹ̀ ilé fún wọn. ní àyà yìí ń takò ń táwọn náà tó ẹ̀rí torí pé ní ká tẹ̀lé wọn ni níta àti náà ọlọ́run gbé fáwọn pẹ̀tọ̀ báyìí báyìí báyìí ni òṣèlú wà láyé rẹ̀ ọ̀dọ̀ wọn láti rí ṣùgbọ́n nǹkan kékeré nínú ìjọsìn báyìí àánú lẹ́tọ̀ọ́ kódà orúkọ wọn bẹ̀rẹ̀ ẹ̀rí tó bẹ̀rẹ̀ kan ní jésù ẹnu kékeré ni náà ń gbé fún anabi wa Isa ẹ̀rí ọlọ́ni lọ́kọ̀dí káfàrọ̀ lẹ́sìn kọ́lù iná lọ àṣàlìfò fàlàfà ọlọ́ni kẹfìrí ni gbogbo ẹni tó bá ti ní mẹ́ta lọ́kan pé olè jesus olèmírí àbíbá òun ni wọ́n ti ń tó tẹ̀léra wọn òun náà lọ́mọ òun náà lólùjọ òun náà ní bàbá òun náà lẹ́mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn ọkùnrin ó ṣe máa ń tó ọlọ́ọ̀nirú ẹni bẹ́ẹ̀ ti ṣe kẹfìrí sọ́lọ́ kẹfìrí nirú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ànábì wa ta kà wọ́n náà báyìí sọ̀tàn tán sí màláìkà ní àkọ́kọ́ tí ọlọ́run ta kan pé àárín yín ànábì kankan ń ṣe pé kó máa sọ pé ẹ máa sí màláìkà ẹ̀rí bákan náà ni ó ta kan àwọn tán pa ànábì ọlọ́run ẹ̀rí wọ́n dẹ́lí ló salihin ẹ̀rí pé kò yẹ kíyẹn máa pa àwọn ẹni rí abati ẹ̀rí pé nìkan ẹni rí ni kò tọ́ ká máa pè é ó káwọn náà ti wá gbọ́ yé náà màláìkà tó súnmọ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run tó lọ́rán tó jẹ́ àyàn fi ọlọ́run kò tọ́ kéèyàn pè wọ́n mi bá bí àwòlá ẹni tó tiẹ̀ wá lẹ́tọ̀ ni pé kéèyàn ti gbọ́ pé wọ́n àsáwọn ẹni rí o tiẹ̀ lẹ́tọ̀ torí pé kò pé èèyàn ń jẹ́ ni rí onínà àwọn màláíkà àwọn ànábì ọlọ́run gbogbo àwọn ẹni rí yòókù ìlànà wọn làwọn tọ̀nà fi ń jẹ́ ni rí ẹni rí gidi tó dúró tẹ̀sìn ọlọ́run kò tọ́ mìíràn tọ́lọ́run ròyìn fún Al-Qur'an Al-Karim Luqman náà àwọn ẹni rí ni rọ́sọ̀rọ̀ Mariam nínú àwọn ẹni reni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sọ̀hábà ànábì àtàwọn èèyàn ńláńlá jàǹkàjàǹkà nínú ẹ̀sìn tó ń dúró tẹ̀sìn ọlọ́run tó ti bá ṣe dúró tító kò tọ́ kéèyàn máa pè wọ́n. wọ́n bá subhanahu wa ta'ala ó ní ulaika yad'un ulaika alladhina yad'un yabtaguna ila rabbihimul wasila. àwọn nǹkan táwọn èèyàn ń pè yìí náà tẹ́lẹ̀ ń pẹ́ nílé àwọn èyí gan-an náà àwọn náà wọ́n ń pe ọlọ́run ọba ni ìwọ tó ń pe ẹni rè kan lọ pé ẹni rè ń tọ́rí lẹ́ni rè òun gán pe ọlọ́run ọba láti súnmọ́ lọ ni yabtaguna ila rabbihimul wasila àwọn gán ń ṣe kìràkìtà wọ́n ń ṣiṣẹ́ olóore láti rí ọ̀nà ọlọ́run ọba ni ayyum aqrab wa yarjuna rahmata àwọn gán ń retí àánú ọlọ́run ọba ni wa yakhafuna azaba ẹni rè tó wọn porúkọ ẹ̀ tó ń fà tọ́lọ́ ni ó gbà á lẹ́ òun ẹni rí ẹ pé wọn lẹ́tọ̀ọ́ jọ́sìn torí pé ntí wọn náà ń wá àwọn náà ń wá lọ́dọ̀ Ọlọ́run wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ kàn a ah, Abubakar ti takuntakun nú ẹ̀sìn yìí òun yẹ kéèyàn lè máa pè é òun yẹ kéèyàn lè máa fọkọ rẹ̀ búra òun yẹ kéèyàn lè máa fọkọ rẹ̀ jẹ́jẹ́ òun yẹ kéèyàn lè máa pa nǹkan lókọ rẹ̀ ntí ò tọ́ ni òun yẹ kéèyàn lọ bí sáré rẹ̀ láti máa lọ tọrọ nǹkan láti máa lọ pè é ntí ò bá mu ni torí pé àwọn náà bá ti jẹ́ ní eré tó wọ́n ń bẹ ọlọ́run bá ní wọ́n ń páyà ìyá ọlọ́run bá ẹni náà ń ṣiṣẹ́ dáadáa síwájú ọlọ́run láti fi ṣàkàtọ̀ ni ẹ̀wà rẹ̀ lè yẹ ká kíyè sáàrin ẹni rẹ̀ tó dúró déédéé là ń sọ ṣùgbọ́n àwọn táwọn èèyàn wá ń pè lẹ́ni rẹ̀ láwùjọ lé ní àwọn ẹni ibi ni bí ògbóǹtarìgì ẹni tó ti jọ́ darìn tó ní ọlọ́run nílànà súfí tó ti gbégbé kúgbé lé làwọn èèyàn pè lẹ́ni rẹ̀ àwọn ìtàn ẹ wò ti jẹ́ ànábì Nuhu tá a sọ tọ́nà bá sọ̀rọ̀ wọn fún wa pé látàzàrúnà àlẹ́ àtàkùn wà látàzàrúnà wàdà wàlà yàbúsà wà ya'uqa wà nasra àwọn márààrún yìí ẹni rí nẹ́kùnrin gẹ́gẹ́ tó rí lẹ́nu hadith ibn Abbas ní sahih Bukhari nígbà tó kú tán táwọn yẹn padà wá ń bọ́ wọn pé àwọn ẹni rí lọ nítọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ẹjẹ́ ayá fọ́tò wọn ká máa rí wọn ká máa rántí pé àwọn ẹni rí ìgbà tó yá tọ́jọ́ ń gorí ọjọ́ padà sí wọn tó ti bá ṣe jẹ́ ní eré Kùránì takò wọn lórí tí wọ́n ń ṣe ṣùgbọ́n táwọn àti ẹ̀ ń rí lé ní àwọn ẹni ibi ni ní ní ṣéwù kínní kan tó yẹ pé n tó gbé lẹ̀ tá a bá gbé sí lánàá súnà kéé tiẹ̀ ṣe ń tó dáa ìran tí ó bá mú ní ó pa bíbí àṣírìkù gbogbo ẹ̀ àti tó tọ́ gbogbo ẹ̀ ló papọ̀ mọ́ra wọn tán mọ́lẹ́yìn ó sì máa tẹ̀lé ẹlòmíràn nítorí ikọ̀ rẹ̀ ìlànà rẹ̀ làwọn fi ń sin lọ́hùn ìṣèkáwọn èèyàn gan rí ìlànà tànábì mọ́ ìlànà tiẹ̀ làwọn èèyàn ń gbé ka ìlànà rẹ̀ láàmọ́ tọ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ pé ọmọlẹ́yìn báyìí làwọn fi ń sin lọ́wọ́ bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn tiẹ̀ wá ń pè lẹ́ni eré lẹ́nì tó bá dúró déédéé gan kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ká tó wá sọ pé ní ẹni tó jẹ́ pé ní ìntakùtọ̀ lọ́wọ́ bá ní ẹni tó dúró déédéé gan tó jẹ́ ànábì ọlọ́run tó jẹ́ àwọn ẹni eré ọlọ́run ní kò tọ́ ká máa pè wọ́n kátó wá sọ pé àwọn tó gbé lànà tí ò dálẹ̀ táyà ń pèlè yẹn ìyẹn pé ẹni rí kátó mẹni rí àáwo ìlànà tó rìn àáwo ló ti ní ìsìnkọ́nà ṣùgbọ́n ká máa kígbe wàlíì lágbájá ó ti lọ ká sì máa lọ lú rẹ̀ ká máa lọ bí sàárè rẹ̀ ká là ń bẹ lọ́n ní tí ó bó jẹ́ ní ire gidi gan-an a gbọ́dọ̀ lọ bẹ̀ ká tó wá sọ pé ẹni ibi ẹ̀rí bó láti mẹ́ni ire kálukú ní kígbe wàlíì lágbájá lé kan nǹkó kíní kan sọ́run káàkiri náà ló sọ di wálí ẹ̀rí àbí kó máa ṣe nǹkan bíi idán fáwọn èèyàn náà ló sọ di wálí ìyẹn di ẹni ẹni ọlọ́run báwọn ọlọ́run bá sálàyé àwọn tí ń jẹ́ ẹni ọlọ́run fún wa ọlọ́ni ala inna awliya allah ẹgbọ́ àwọn ẹni tọ́lọ́n àwọn àyànfẹ́ ọlọ́run la khawfun alayhim wala yahzanun la khawfun kò sí ìbẹ̀rù fún wọn nígbà tí ń pààyàn láyà wala hum yahzanun wọn àti ní ìbànújẹ́ tó bá dọ̀run láyé ọlọ́wọ́ fi wọ́n lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ náà ní lọ́run. àwọn wa lẹ́ni rè lọ́ni alẹ́bínà àmọ́nù àwọn tí wọ́n nígbàgbọ́ níta kọ́ fi mẹ́ni rè ẹni tó nígbàgbọ́ tó ní tawhidin khalis tí ìmọ̀ náà bá lọ́kàn rẹ̀ tó pure tí ó dẹ́pọ̀ bọ́pọ̀ tí ó pè nǹkan mídẹ́yìn ọlọ́run tí ó lálùjẹ̀nu. man kana ala aqidatin safiya ẹni tó wà lórí àdìsọ́kàn tó mọ́ kangakanga èyí tó bá lánàá tàwọn ẹni ìṣíwájú wa mú ní là ń pèlè ní ire ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn táwọn yẹn ń pèlè ní ire láwùjọ wa lénìí ẹ̀rí wọn ti kọ́kọ́ fọ́ tàfíìdì ní pọ́npọ́ wọn náà ní kéèyàn máa pè nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ wọn ní wọn fún yẹn ló kọ àlùjànnú wọn máa ṣàṣejẹ fún yẹn náà máa padán àwọn eléyìí tí ó sí èméjì ìlànà ìṣètọ́ nù ún lò tẹ́wálẹ́kùn àwọn wàlíì wàlíyù ṣètọ́nù ló jẹ́ áwòlíyà ṣètọ́nù ni wọ́n ìyẹn ni pé àwọn àyànfẹ́ èṣù torípọ̀ náà bá jẹ́ pé yà pé ní àwọn èṣù náà láwọn ọmọlẹ́yìn tiẹ̀ sẹ́yìn aláàyò ẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ kí irú ẹ̀ yé wa pé àwọn ọmọlẹ́yìn èṣù àwọn ọ̀rẹ́ rẹ̀ náà wà nínú àwọn èèyàn àti àlùjànnú irú ẹni tó bá ń rìn ìlànà tó tako àkídà tó dúró déédéé táyẹn wá ń bàbára ẹ̀ tí ń gbé dán fún wọn wàlíyù ṣètọ́nù lòun mọ̀ jẹ́ kì í ṣe àyànfẹ́ ọlọ́run bí nípa wàá pèlè ni rí ọlọ́run tá a fi mọ ẹni tí ó jẹ́ ní ìròyìn àkọ́kọ́ ni pé alẹ́bínà àmànù àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tábà nígbàgbọ́ olùmọ̀nà àkídà wọn ó dúró déédéé ìmọ̀lọ́run lẹ́yọ̀ kan ó wà lórí ìlànà bánàbí ṣe gbé kalẹ̀ wàkánù yàtàkùn wákàtí bó nípa ọlọ́run ṣe wáyé ìmùtìsáàlì àwọn amírè ìyẹn pé àṣẹ ọlọ́run wọn dúró tì í wọn yapa àṣẹ ọlọ́run wọn kírun wọn déédéé ọ̀pọ̀lọpọ̀ wàlí ni kírun lọ́tọ̀ yẹn ń pè ń wà líyì lọ́dọ̀ tiwọn wọn yìí kírun ẹni ló tilẹ̀kùn mọ́rí fún oṣù márùn-ún ẹni bí ṣe ń gbé gbèsè ayé ó yàtọ̀ sí táwọn yòókù àwọn èèyàn rí tọ́ba tó parọ́ náà ẹni ní mí gan kìí kírun níbi kàábà ní ti ń kí tiẹ̀ ẹ̀yin ní gan ẹ̀rí kó bá yín kírun rí ẹlòmíì ń lé rẹ̀ tán tí na ń pé ba náà yóò ti máa kí wọn ò ní jáde sí wọn láti ní ni sanabi ṣe báyìí fáwọn so ẹni tí yóò jẹ́ wàlí yóò jẹ́ tó ṣe mùtìsáàlì la tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń lánàá wa Muhammad sọ̀rọ̀ sánná níbi súnà láti máa bá kò ní gbé bídí alẹ́ fáwọn èèyàn bákan náà wà náà wà ntọ́nà yóò jìnà sí ẹ̀rí àdádálẹ̀ àdádálẹ̀ ọlọ́run ìlànà tó takọ̀rọ̀ anábì anábì lọ́pọ̀lọpọ̀ wọn táwọn èèyàn ń pèlẹ́ ní ire tí wọ́n lò ẹ̀rí kó nǹkan sọ́rùn gẹ́gẹ́dẹ́ ẹ̀mọ́ ẹjọ́ ìmọ̀ fi nǹkan tí ò sínú ẹ̀sìn ìmọ̀ fi gbogbo eléyìí tí ò sí èméjì ń bẹ kì í ṣe ìlànà tá a fi mọ àwọn ẹni rí so ẹni rí ìròyìn méjì gbòógì láàrí lára rẹ̀ àrí al-iman ìgbàgbọ́ tó yẹ kórókó àbítọ́kàn tó dáa bákan náà àrí taqwa àrí ìpayà lọ ẹni tó bá tẹ̀ wá níròyìn méjèèjì náà ẹni rẹ tá a mọ̀ wò tán rẹ̀ bó ló ṣe láyé tá a náà lè kọ́ṣe ní kì í ti pa mọ̀ sìn boko àní lọ sàárè rẹ̀ láti máa lọ bẹ àyíkókọ rẹ̀ pé nǹkan òun náà tiẹ̀ ní sọ fún akáṣe so àwọn ẹni rẹ nu àwọn ẹni rẹ tá a lè kọ́ṣe bẹ́ẹ̀ látòrí àwọn sọ̀hábà pé àbó làwọn ẹni síwájú wá sí láyé wọn káwa náà kọ́ṣe wọn bó náà ṣe ń tìláwà alukur'an bó náà ṣe ń kírun bọ́nà ṣe dúró tó ìfihàn ọlọ́run bá tún bọ́nà ṣe gbá tún náà mú àáwò wọn kọ́ṣe ni wọn ní àpè wọn ẹ̀rí láwọn ẹni eré tán dúró déédéé ni ṣùgbọ́n táwọn èèyàn tẹ wá ń jọ́sìn fún lẹ́nu àwọn ẹni ibi làwọn ṣùgbọ́n jẹ́ eré gan wọn jù sáàfù ìjọsìn ìyẹn ló fàtọ́ pé àwọn táwọn bíi bá tán ní àwọn ẹni eré kan tán ti lọ làwọn ń tẹ̀lé ọlọ́run ní àwọn àwọn náà ń wá ń wá àkàkọ̀ iṣẹ́ eré tí ó sọ wọn mọ́lọ́wọ́n bá ní ẹ̀yọ́m akọ̀rọ̀bọ̀ ẹ̀rí jóná rahmata ẹ̀rí àwọn náà ń retí àánú ọlọ́wọ́n bá ní láwọn ẹni rẹ̀ tó dúró déédéé ọ̀ lè rínú lànà wọn pẹ́jẹ́pẹ́ ẹ máa pè mí nítorí àwọn sọ fáwọn ọmọlẹ́yìn wọn ní pé ẹ̀sìn náà ọba tí ó sọ yín mọ́ ọlọ́run ọba yìí bákan náà wàyà khafuna azaba nítorí àwọn náà ń sọ fún nítorí àwọn náà ń sọ kọ́lọ́mbà sùpánù àtàlà kí ó má jẹ àwọn náà níyà so eléyìí ni ntí ọlọ́mbà sùpánù àtàlà tó sọ fún wa ń pa àwọn ẹni rí ìtumọ̀ pé ní bí wọ́n ti ń wá yọnu ọlọ́run làwọn náà ń wá wọn àsọpọ́dọ̀ àwọn ló wà gbìyànjú káwọn ni ẹ máa pe ṣéwù lágbájá ẹ máa fọkọ ṣéwù lágbájá ẹ máa pè nǹkan ẹ máa lọ jówó sínú sàárè ṣéwù lágbájá gbogbo ẹni tí bá ti ń ṣe léyìí ètò ìsọ ẹnìyẹn dẹni tí ń jọsìn fún kọ́nà bá sùpánù kó sànù wa kó sì àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa so alikọ́ìdà ẹlẹ́kẹta yìí ìyẹn púpọ̀ ẹlẹ́kẹta yìí ó ní àwọn ọ̀rọ̀ nínú pé òye ká tún yẹn nànà tí àtọmọ bá lọ ní ìjọ mi ká tó wá bọ́ sí ẹlẹ́kẹrin tí a bá fi parí ẹ̀ abẹ́rẹ́ wọn sọ fún wa tààlà ntí agbọ́ ìkóṣe lókun fa dáadáa fún wa tó kú díẹ̀ káàtó kọ́ lọ́wọ́ta ìfòrò ẹ̀jọ̀ wa wa sallallahu wa sallama